Move Benin wà ní àyíká àwùjọ àpapọ̀ àwọn ìpínlẹ̀ orílẹ̀-èdè Benin, ẹ tara ṣàṣà wádìí àǹfààní ọgbọ́n ẹ̀rọ 2G àti 3G ní gbogbo orílẹ̀-èdè náà. Bákan náà, àǹfààní ọgbọ́n ẹ̀rọ 4G ń bẹ ńlẹ̀ fún yín nílùú Cotonou, Ouidah, Boikon, Grand Popo, Dassa, Lokossa, Calavi, Ajasẹ, Nati Tengu àti paraku. láti bá olùgbaninímọ̀ràn wa sọ̀rọ̀ ẹ tẹ òǹtẹ̀ ẹ̀jọ láti gbọ́ àlàyé tá a ṣe kọjá ẹ tẹ òǹtẹ̀ ẹ̀sán láti padà sí ìpele àlàyé tá a ṣe kọjá ẹ tẹ òǹtẹ̀ òfo.